Yoruba, Unit 30, Review. Ọlọ́pàá wọlé wa. A policeman entered our house. Ọlọ́pàá wọlé wa. Ọlọ́pàá. Ṣé ká lọ kí wọn? Shall we go and visit them? Ṣé ká Ara kí wọn? ni. He's from Ògbómọ̀ṣọ́. Ará Ògbómọ̀ṣọ́ ni. Ó dé lọ́jọ́ kejì He arrived on Tuesday. ó dé lọ́jọ́ kejì ọ̀sẹ̀ ṣé òtítọ́ ni is it true ṣé òtítọ́ ni máyà sọ́tún don't turn to the right máyà sọ́tún fọṣọ mi lọ́sàn-án. Wash my clothes in the afternoon. Fasha mi you an Ìwọ Who are you? You ta ni? Ṣàpèjúwe Describe your child. ṣàpèjúwe ọmọ rẹ ṣé ò bínú sí i are you angry with him ṣé ò bínú sí i níbo lòjó wà where is Ojo? níbo lòjó wà. Ó wà ní ṣọ́ọ̀ṣì. He's at church. Ó wà ní ṣọ́ọ̀ṣì. Adé kìí ṣe ọlọ́pàá. Ade is not a policeman. Adé kìí ṣe ọlọ́pàá. Ṣọmọléèwé ni ọ́. Are you a student? ṣé ọmọléèwé ni kọ́wé yorùbá. I'm studying a Yoruba book. mò ń kọ́wé yorùbá. How many of them are there? Àwọn mélòó? Ǹjẹ́ o fẹ́ jẹ dòdò? Do you like to eat fried plantain? Ǹjẹ́ o fẹ́ jẹ dòdò? Níbo lọ̀pá mi wà? Where is my walking stick? Níbo lọ̀pá mi wà? Shall we go and visit him? Shekaloki. Momono. i? know the way. Momono. ó fọ́ àwo pẹ̀lú òróró. He broke the dish with the oil in it. Ó fọ́ àwo pẹ̀lú òróró. Ṣé ẹ lè sọ Yorùbá? Can you speak Yoruba? ṣé lè sọ yorùbá wọn kò mọ ara wọn. they don't know one another. wọn kò mọ ara wọn. ará àpápá ni wọn. they are residents of Apapa. ará àpápá ni wọn. Oníṣòwò kò ń tó The trader does not sell foodstuffs. Oníṣòwò kò ń tó ń jẹ. Kí oníṣòwò náà? What is the trader's name? Hiluru Konishowona. Orúkọ rẹ̀ ni Remy. His name is Remy. Orúkọ rẹ̀ ni Remy. Aṣọ yiki kìí This cloth is not an agbada. aṣọ yìí kì í ṣagbádá ṣéwé rẹ̀ dùn. Is your book interesting? ṣé ìwé rẹ̀ dùn? àwọn ọmọ rẹ̀ kéré púpọ̀. His children are very small. àwọn ọmọ rẹ̀ kéré púpọ̀ ó ní kẹ̀kẹ́ méjì. He has two bicycles. ó ní kẹ̀kẹ́ méjì. wọ́n lọ́mọ méje. They have seven children. wọ́n lọ́mọ méje. Ìyàwó mi ń ránṣọ. My wife is sewing. Ìyàwó mi ń ránṣọ. Lọ máta wá. Fetch the pepper. Lọ máta wá. gbọ̀n yìí. Don't buy this basket. Má ra gbọ̀n yìí. Ta ló fi wàrà sí i? Who put milk in it? Ta ló fi wàrà sí i? Wọ́n jẹ gbágùdá àtànàmọ́.

ẹ fún mi ní give me a match. ẹ fún mi ní ìṣáná. má wọ bàtà nílé. don't put on your shoes in the house. má wọ bàtà nílé. End of Unit 30.